اللهم لك الحمد كما بلغتنا شهر رمضان فتقبل منا قدمناه فيه من الحياة والقيام واجعل عمه علينا وبيعقوب الأعواب والرجوع وغير النجاة وغير العمل وغير الثواب وغير الحياة وغير الممات وثبتنا وثبتين وأهلك علينا كل غائبة لنا بخير له أصحاب يدعونه إلى الهدى قل إن هدى الله هو الهدى وأمرنا لنشرك العالمين الغيب والشهادة وهو الحكيم الخبير الحمد لله رب العالمين ما في الناس من كراهة أفضل من المجد ademanaatụna dịnịkụrụ ya ịịari aha ịa ị etat aa ịụ aatụaịụ aiatụ aị mwụ na aneko ie ah ahụrụ ba anekor ee aanaịụ anekoree amahụ وعليكم منها وعيد عليكم منها قسعة وعيمان وعليكم منها إبر وأمثال وعمسمع للعنان وأنام وميرة تسبيح وإمام وسجدة وكبول Amen. شاء الله لا قوة إلا بالله Ọlọ́run àdúgbò lọ́dọ̀ rẹ̀. Wọ́n ni oṣù àwọn akọ́ wọ́n padà lẹ́yìn wa. Gbogbo àwa Mùsùlùmí, àwọn ẹni mẹ́rin ló ní ọ. Méje. wáàsí méje àdìmọ́lọ́dọ̀ mẹ́tàdínlọ́gbọ̀n ìyókù náà lọ́wọ́ wọ́n fi ẹ̀kọ́ ni ẹ̀kẹ́ bá ní tó ni a kọ ó sì kọ ni ni so a fi àsìkò yìí a fi ṣàkóso. àwọn alẹ́rẹ̀ta wà láyé náà ní àti dáadáa sáwọn. Báyìí dáwà tò ní, òun náà ni tẹ̀wà lọ́wọ́ àwọn tí a sì gbà, a máa gbọ́ ohun tó wà ẹ̀, a gbà tó bá A ma gbọ́ lọ báyìí. Wọ́n àdá ohun tí fáìdà náà fẹ́ sọ fún wa lónìí òun náà ni ọlá tí ń fún wákàtí márùn wákàtí márùn òun ni ọ̀gá lẹ́yìn tí a bá ti mú ìmọ̀ náà lọ́kàn wákàtí márùn lókun òun ló sì dá àwọn àtọ́ náà pọ̀ wákàtí márùn pàtàkì débi pé. òun lọ́lọ́run torí rẹ̀ ránṣẹ́ sí òjíṣẹ́ náà. wàá ní alẹ́ ọdún ọgbọ́n alẹ́. látọ̀dọ̀ alì ó jẹ́ àrùlé ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn àlẹ́lì mọ́mà sọ́dá. àjẹ̀jẹ̀bí yasọ́nà ọgbọ́n alẹ́ ìwọ́sọ́lá àkọ́ọ́rì. ó ní dájúdájú òjíṣẹ́. wọ́n gbogbo wákàtí márùn-ún yìí náà ni ó ṣe okùnfà. tí iṣẹ́ ẹ̀dá yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run. Wàbá ọ̀tá tó ń fi orí ṣìkì. Irun wákàtí márùn-ún ti máa ń fi náà ni ìdà èyí tí a lè gbé sí àwọn ọ̀tá. Wàkàrọ̀ ní ẹjọ́ lè ṣe ìrun wákàtí márùn-ún òun náà la lè tẹra mọ́ lọ́sẹ̀ ìsáàmì ó fi jìnnà sí wa. Ìrun wákàtí márùn-ún òun náà ni ó jẹ́ ìmọ́lẹ̀ fún wa nínú sàárè wa. Ìrun wákàtí márùn-ún òun náà ni ó jẹ́ bóòbí lé wa lórí nígbà ìkẹ́àmù. Wàzáyára aláàrọ̀ sí. Ìrun wákàtí márùn-ún òun náà la dé èyí tí wọ́n fi gbé wa lórí ìjọ àrìkẹ́ àmọ́. wọ́n ní bá sára ayáfara ní. irun wákàtí márùn-ún ni ò ní sọ wá di ẹni tó wà ní kóòkó ìjọ àrìkẹ́ àmọ́. wọ́n sì tọrọ báyé náà ní. irun wákàtí márùn-ún ni ó jẹ́ àgàgà láàrin wa àtàrin iná. wà ló rọrùn báyé náà yá lẹ́yìn. irun wákàtí márùn-ún ni ó máa jẹ́ ìmọ̀lẹ́. Ètí ọ̀nà àtẹ̀níwájú wa. Wà ló gbádá lé fún mi rí ìrìnà. Ní wákàtí márùn-ún, òun náà ni àrùjáre pàtàkì gbogbo múlù. Wọ́n ti kọ́lá ń lé ní Ìsáàlì. Ní wákàtí márùn-ún ni ọ̀jẹ̀ kí òṣùwọ̀n ẹsẹ̀ rí wa, ó pàwọ̀n yọ àyíká. Wọ́n yà wá láti aláfẹ́ ọ̀dì. Ní wákàtí márùn-ún ni ó ṣokùnfà ká kọjá lálàáfíà ní kẹsìrà àti Wọ́lé náà lè ní Irú wákàtí márùn-ún, òun náà ni kọ́kọ́rọ́ láti wà nínú ọ̀dọ́. Ẹni pa àdúgbò lọ́tọ̀ọ́dọ́. Ó ní ó pé àwọn tí mo ní kọ́kọ́rọ́ lọ́wọ́, mo ní wọlé láti mo ní wọlé o. Ẹni kọ́kọ́rọ́ bá ń bẹ lọ́wọ́ àwa mọ́mìnì la ní kọ́kọ́rọ́ náwó kọ́kọ́rọ́ tá a ní òun náà ní wákàtí márùn. ṣé ìrọ̀bá yìí ti rí léwọ̀ ọ̀pàdánù gbogbo ẹrù tó bá rùgbé, nígbà tí ọ̀bá rí léwọ̀ yọ parí náà ni. ló ti jẹ́ pé èrò wákàtí ni o jẹ́ ká mú ránṣẹ́ ẹ̀dá ẹni ọlọ́run bá gbà mí gbogbo iṣẹ́ rẹ̀ ló gbà ẹni ọlọ́run bá kọ ìlú lé gbogbo ló ti ọlọ́run pọ̀ lé lọ́rùn ọlọ́run má wá o o náà amúra tó wákàtí lò gbogbo ọ̀kan nínú àwọn bàtìsàbí àwọn ti arábìnrin kan ní nàìjíríà ẹlẹ́sìn ọlọ́run àwọn bàtìsàbí wá wà ládùúgbò bí ọ wà ọlọ́run wá dá àwọn bàtìsàbí yẹn ọlọ́run dá wọn wò ó fi bí wọ́n ṣe lọ hàn

ọlọ́run ọ̀yọ̀ǹda kó dìde lẹ̀ kó lè rí ọlọ́run dájọ́ ọlọ́run dájọ́ wọ́n laago laago lé lórí ibi kan náà lọ́wọ́ wọ́n tún ń kiri àwọn ṣọ́ọ̀ṣì wọn ibi kan náà lọ́wọ́ nígbà náà wọ́n fẹ́ fi Islam hàn. Ndị ọmọ yìí lọ sí ìlú òyìnbó láti lọ rajà. Ó ti wá kà láyà tí mo wọ́n wà máa ń wọ ọmọ ní Mo wọ́n wà máa ń gbé ọ̀ká ni. Ọmọ lóye títí sọ̀rọ̀. Ó ní kí mo ní ká gbé ní ní rárá ní gọ́ọ̀mẹ̀ntì ìbẹ̀rẹ̀ ó ní kó gbèrò lọ sí ọ̀dọ̀ nf ìbẹ̀rẹ̀ tí ń bẹ ní àdúgbò àwọn oní ẹ̀rẹ́ ní ìsá oúnjẹ ńkọ lọ gbá ìlà lọ́sọ̀lámù ká sì lè mọ̀ pé gbogbo gbígbàdúrà ní ìsìláàmù lọ́rọ̀ ti sí ìyẹn lẹ́kùn òun fẹ́ kọ́ mọ òun ó gbọmọ ìwà fẹ́bẹ̀rẹ̀ yìí.

àwọn ẹlẹ́sìn gẹ́rẹ́ àwọn ìsìn ti wákàtí márùn-ún òkú ṣeré orílẹ̀ ní gbígbàdúrà wà ọba dìde ọ̀nà ọ̀sán àlùwàlà àlùwàlà tó ṣe omi àlùwàlà ọba wa sàn lọ omi tí ọmọ ìjókòó sí tó bá fọwọ́ ọmọ bá mú ọba fọwọ́ rẹ̀ ṣe omi tí ń sàn sọ́dẹ̀ bá fi ń rárá fi ń rasẹ̀. bó ṣe fi rasẹ̀ kínní ẹsẹ̀ kejì bẹ́ẹ̀ ni àṣẹ ọlọ́run dé lọ́nà ń gbàdìde wọ̀n gbọ́dọ̀ bá ilé àná ìsá ní alhamdulillah aládìí asára ní ìsìlámù wákàrà ọba tó kọ lẹ́sìlámù. Ah. nígbà ya rẹ̀ dé sábà na ọsọ bá ọ fẹ́ jù mà ya rẹ̀ yẹ́ mo ló ti wá wọ́n ti mọ̀ onye ya mọ̀ ndị ada a, wọ́n ní ẹ̀wọ̀n dáadáa òun náà ni ọmọ ya. onye á ti jẹ́ nrọ ẹgbẹ́jọ ó lómi àlùwàlá tó fi kírun lọ́sẹ̀ wá síbi tó ìjókòó sí lọ́lọ́run bá gbé mi. nígbà ìyá rẹ̀ gbọ́ tó bá ké gbogbo àwọn fámìlì ẹ̀ nígbà bàbá ẹ̀ náà dé lórí à ọmọ ti laago lé lórí lẹ́nu laago laago náà ti wò kí. àtúntà ní Islam gbogbo àwọn fámìlì ẹ̀ pátá lẹ́mẹ̀ ní ọdún Islam. Tí wọ́n fi kò mọ́ àwọn wàlíyà. Ìgbẹ̀rẹ̀ máa dára ẹ̀jẹ̀ dáa, wáyà dàbí ìṣàtò láti lè bàtà. المرض ولا المعتدى لا في الفضائل والموالد والندى لكريمة داعي ويدفي صدور ذات الفضائل والموالد والندى لا في الفضائل والموالد والندى gbogbo ọyẹ islam. ìsìláàmù àwálá ni àdúrà àdúrà tó pọ̀. abẹ́lé náà sọ fún gbogbo àwọn ẹlẹ́sìn ọlọ́run ló bẹ̀rẹ̀ kí wọ́n wọ́n mú nǹkan kan ní ìmọ̀ ọlọ́run mọ́. ìsìláàmù rẹ̀ àdánwò sí mú ìyànkó bẹ́ẹ̀ méjì ọ̀tọ̀ sí wa. ẹ wo ń dá kàálẹ̀ ní ètò bí kàálẹ̀ tó ń dá nfẹ́ àǹfẹ́yọ̀nà ọlọ́ afẹ́ kí màálé ó dé ọkàn wa afẹ́ kájọ àwọn gbà afẹ́ kíṣọ ẹwọ́ jẹ́ àtẹ̀wọ́gbà afẹ́ gbé ìdà táwọn ọ̀tá gbogbo ẹ̀ pátá ẹ̀rọ kékeré. torí náà mẹ́jẹ̀ ká sì ló títí mẹ́jẹ̀ ká fi ló dà àti ọlọ́run ẹlẹ́dàá wa. ẹni tí a ti rí àkọsílẹ̀ àkọsílẹ̀ wọn ẹ̀yìn oníyànjú ẹ̀yìn náà ra síra ti

قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا Olúwámi ìyá àlébí Mọ̀hánà sọ fún wọn pé àwa ń ti wà ó, àwa ò ní pé nǹkan míì lẹ́yìn ọlọ́run. Torí nǹkan míì ti ń bẹ lẹ́yìn kò wúlò fà kò lè jẹ́ aláǹbàní, kò lè ṣe ìnira kankan fà ونرد على أعقابنا بعد إذ هدانا الله Kódà kí èkó máa sọ ìkan ní ìlẹ́yìn ọlọ́run ní ti wá kàkọ́lélá tamari ní ìgbà pé a tún padà sí sí àárọ̀ lẹ́yìn tọ́lọ́ ti fọ̀nà náà wá. Àlẹ́bí sáwájú òṣàyà sí òkè àrẹ́bì àìrọ́ àpèjúwe ẹni bá tó ń pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run lẹ́yìn tọ́lọ́ ń tutù mọ̀nà ó dàbí àpèjúwe ẹni tí àṣetánì tó gbámú tó wá ń fi nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ ayélujára náà làwọn ń dà láàbù káàkiri orílẹ̀. له ó jẹ́ pé ó sì ti ní àwọn ẹmẹ̀wà kan èyí tí wọ́n ń pè sí ojú ọ̀nà wọ́n ń sọ pé ní ìtìlá ọ̀bọ̀ wa bá wà máa bọ́ ó lè ní ìlà lè mú Kùránì àmẹ́lì sọ wípé ojú ọ̀nà ọlọ́run gan-an tí ń ṣe ìsìláàmù òun náà ni ọ̀nà. Wọ́n ní ó náà ní èsì pàwà láfẹ́. Nínú ìṣẹ̀lẹ̀ ìmọ̀ràn yóò fi láàrín àmì. Wípé ẹgbẹ̀wọ́ wa àtẹsẹ̀ wálẹ̀, ọ̀nà ọ̀bà bàbúgbẹ̀dá. وأن يغيب الصلاة والتبرر àti pé ká mọ ẹgbẹ́ òun ti ló lọ́wọ́ ká sì máa kámọ sáńkà kan lọ́hùn. wọ́n wá ìlàdí ilé ìpẹ̀sàrò. ọlọ́run ni ọba tó ṣe pé ọ̀dẹ̀ ẹ̀ lákòjọ ọlọ́ọ̀bá bá ń gbọ́ fún yìí ó náà tó ṣe ẹ̀dá sọ́nà àtìlẹ̀ ní òdodo. àti ọjọ́ kan tí ń bọ̀ tọ́láwọn ó sọ pé kí kílẹ̀ náà nígbà ọ̀fẹ́ dá wọn jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ṣe wàhálà ọlọ́run bá fún sọ̀rọ̀ ni pé kó máa jẹ́ sọ́nà ó sì nígbà tí ní jẹ́ máa kó náà ni ó ti sọ fún á ọlọ́run òdodo ó. wọ́n wọlé ọ̀sán kò fi sóòrùn. ọlọ́run ló عالم الغيب والشهادة الله ما ضمك وحسن مجدة وهو الحكيم القدير والله يا الله جبريل الله ضمك وحسن مجدة àwọn àápadà sí sáfíìrì gbogbo ẹ̀yẹn lẹgbẹ́ wa ọlọ́run sọ fún ayé pé kúlí ìyá àdébì sọ pé ànádéhùn ànáhàbúdà ṣé àwọn òkú wa máa jọ́sìn fún nǹkan mìíràn náà ni máa nà ànádéhùn ṣáàtì máa jọ́sìn fún nǹkan mìíràn nínú ìlà ìrìnlẹ́yìn ọlọ́run Òǹdá ọdún bá máa jọ́sìn fún ilẹ̀ mìíràn láàyà ń fa ìran ní ìbádàtì. Nígbà wọn a bá ń sè kò fún wa.

ṣíṣe bẹ́ẹ̀ yóò tún wá sọ àwọn èèyàn di ẹlẹ́bọ. Báàdà iṣẹ́ àdáyé ńlá yíyà ìsìláàmù. Lẹ́yìn tó náà ti fi ọ̀nà wá ní ìsìláàmù. Tó bá wá rí bẹ́ẹ̀, kálà sí Ísá ẹ̀jẹ̀ bí ẹni tó ṣe pé ìyá ẹni tí àṣẹ̀dáàlì ti sọnù lórí ilẹ̀ ayélujára nípa ayìrá tí wọ́n ń dààmú dààmú láyà jì ní ìyá ìnà ìyá sí ààbò ọmọ ibi tí ọ̀nà ń pò ìdìdà àlẹ́hàálì nínú ẹ̀kọ́ nípa pé mr wàtú àṣẹ̀dáàlì ti sọnù. na aṣáábù si sì ní àwọn alábàárì fúnfún kàtà ya dị nà ìlànà ìdá ụda ṣe pé wọ́n ń pè é tó bá máa bọ̀ wá sójú ọ̀nà ayé yáàbí ìlàtọ̀ ní ìsìn ẹ ń tọ́ sójú ọ̀nà àkúrú náà làwọn na sọ fún ọlọ́run ní ìbò mú ọjà wọn lówó àyùsọ̀yún níta ọba jẹ̀lì pa wọ́n ní ha nwere háwò ìrìnlẹ̀ nǹkan rí àbọ̀ oníkan sírò ó ní àgbọ̀nyé ibẹ̀ yẹn àtakò wípé a wà fún wa pé nǹkan kan bí àjẹmọ́ láti tàfídéhì àdáyé náà ọjọ́ àlẹ́hárí nígbà mẹ́rin mọ̀lájú láti náà pé a tún bá sẹ́rí padà. kú ní nàìjíríà láàyè olúwa mi sọ pé èyí tí ń ṣe ọ̀nà ọlọ́run àlàáfíà wà ní islam tí ìṣẹ̀sìn islam wà ní ìdá ó ń lọ náà pàmò àdá ònà láàyè ọmọ ń bá wá pé yàtọ̀ sí islam àlòyé ohun níṣojú ọ̀nà ò ní rí náà ó pa wá láṣẹ ìlú sí ọlọ́run ọba tó dá ogun ẹ̀dá. wàhálà àìsíhá akíìmù sọ̀láàtà wọ́n ti gbọ́ wọ́n láti rẹ̀ pé ká lọ ilé òkú sí dúró tọ́ wọ́tà fúùhù sàálà sì bẹ̀rù ọlọ́run ọba tó láàrẹ̀ ga ọba tó ṣe pé wà ó wà àlà ilé ètò ìṣàlù lọ́lọ́run lákòjọ sí o lọ́lọ́run lákòjọ sí o tájúmọ̀ náà tájúmọ̀ lóòrè yóò gbèsè àwọn nílì ìṣáájú àkójọ sọ́dọ̀ ọlọ́jà ìjàmọ̀ láti ṣe oṣù wọ́n wà lájí ẹni bá ń sọ náà ni ọba tó ṣe pé àlákọ̀ọ́ sàmúlò wá sí ìwà ní àdínlá àdínlá ọkọ̀. ó lọ́sọ̀dá pẹ̀lú òdodo áìmọ̀rì kọ̀ òdodo náà o. wọ́n ti kú rí yọ̀ọ̀rọ̀ yàkúlù tí ànábì tó wá rántí ọjọ́ tọ́lọ̀ ọgbọ́ sọ báyìí yàkúlù lè ṣe ìfún fàyàkúlù bẹ́ẹ̀ fàyàkúlù yàkúùlù nìyí hákì níní háníkì ọlọ́run sọ fún gbogbo ẹ̀dá pé kú mú ẹdìdé ọyà kú mú aṣùgbùdé nínú gbọ́dọ̀ máa lọ ju alákọ̀ọ́kan níbi olùdáwọn ìtakò sí adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run fi mi máa wà ní nílẹ̀ yorùbá yìí náà wọ́n pé kò fẹ́ẹ̀ sí ilé kan tí ò ní tí ò ní ní ilé òòsà wọ́n sì ní parẹ́ lọ́dún tó ní orí o bẹ́ẹ̀ ni dáhùn kẹsẹ̀ ní ìṣẹ́rù náà lọ wọ́n ní ọlọ́run pọ̀ jù ọlọ́run kan ni ó ṣe wá káyé àwọn ìgbà tí وإلهكم إله واحد لا إله إلا هو Àwọn ni ọlọ́run ọgbẹ́ lóòótọ́ lẹ́nu wọn náà, ṣùgbọ́n wàhálà rẹ̀ ọ̀pọ̀. Ó tó gbọ́ tẹ́lé, ó tó gbọ́ tẹ́lé, ó tó gbọ́ tẹ́lé. Wọ́n ní àdẹ́mìí tó ń sọ fáwọn pé ṣé àwọn bá kú tán ọlọ́run ó jẹ́ àwọn ìdílé tí wọ́n àwọn jẹ́ àwọn alákọ̀ọ́kan ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ní wàhálà àwọn ò lè kọ́ ìgbà ẹ̀. ìdí ní ìdáhùn yẹn a ti mú ọlọ́run làwọn náà ọlọ́run ìgbà. nínú sọ́ra kan ọlọ́run ní dídá yín Ọlọ́run níbẹ̀rẹ̀ ṣe pọ̀ tóun bá fẹ́ yí padà ní ìgbà kó yí ẹ̀dá kan péré. Màábá ìkòkò pàdá bá tòkò kìí lákàdà ìṣẹ́wọ́ àti ẹ̀ṣẹ̀ ìlànà ọ̀rọ̀. Ṣé ní ó bá fún aláàpá ọlọ́run ní dídá owó àti nígbèǹde yín ilé ọ̀dà náà fi wá ìdẹ̀ gbé ẹgbẹ́ ẹni fóònù jẹ́ nìkan náà ni. ẹ wá wo iṣẹ́ ọlọ́run ní táwọn wá rẹ̀ o. ẹ wo àwa náà ẹ wo àpèjúwe ẹ wo tí a tẹ̀ sínú ẹwòye gílọ́ọ̀bù ti bẹ nínú ìlú tí ẹ ní kì í ṣe pé lẹ́yìn náà wọ́n mọ̀ fún lẹ́yìn ọkọ̀ a o àìwẹ́ ẹ̀kọ́ yóò kà fún pín ẹgbẹ́ rẹ̀ yóò sì kárí ní wọ́n ti fẹ́ tẹ̀lé ọlọ́ àwọn ẹ̀dá tọ́lọ́run wá dá tó máa ní òye báwọn tọ́lọ́run ọ̀wá lágbára tó lọ. ká má nǹkan tó náà o ọlọ́run ti tó ọlọ́run ọ̀hún onírànlọ́wọ́ o. ọlọ́run náà wọ́n kàn sọ ni pé yọ́mọ ya kú fàyà kú jẹ́ bẹ́ẹ̀ yóò sì jẹ́ bẹ́ẹ̀. wọ́n yàkúlù lè ha ọlọ́wọ́ sọ fún gbogbo ẹ̀dá pé kú mọ́ ẹ́dìdé ẹ̀yàkú gbogbo ya káàlù ni a kú gbólóhùn ọlọ́run òdodo ní àṣídìkù àlùwákìwù láàmù gbogbo èèyàn lọ́nà bẹ́ẹ̀ gbogbo àwọn Yorùbá náà wọn dáfà wọn ní gbogbo alágbádá gbogbo alágbádá agbádá kò sẹ́yìn tí ó gbàgbé fún mẹ́ nígbà tí wá rí òdodo tí ó sáàyè ní pènírọ́ gbogbo tí bá ń bẹ lẹ́yìn ẹ̀ náà méjì á ti rọ̀ ara tí ń bẹ lẹ́yìn ẹ̀ ni pé a kò jọ sọ́dọ̀ Ọlọ́run.

sini ìsìráfíìlì ìsìráfíìlì náà ní o lámàlà fún fíìlì nìgéèrè òṣìmọ̀ lẹ́kà kankan mọ́ pẹ̀lú ẹ̀ tonítọ̀ náà wá ti ń fọn ẹsẹ̀ báyìí olóòṣù máa ni ọlọ́run ni Oní ọ̀nà ọmọ ọ̀dọ̀ rẹ̀ ló àti nǹkan kan rá. Gbogbo ìdá ń sọ nípa àlìyànú àwọn tó ti kú ọ̀rọ̀ ó ti di kedere fún wa. Ó ti di kedere wọ́n yìí sàbámọ́ àbámọ́ kí la ṣe yìí. Àbámọ́ ọ̀rọ̀ yìí báyìí lọ kó kó tó di pé kó dé báwa náà ẹjẹ́ àjíyànjú ẹjẹ́ àti ẹ̀sẹ̀ lẹ̀ ikú o tọ́wá sì dé kì í ṣe kẹ́ni tí yóò kù yọ́ máa pé ọ́dà bọ́ kù. Ṣọ́ọ̀ṣì gbọ̀ bá lọ tán ẹni tó mú wá tó mú àwa náà ló mú àlọ́ àwọn tó bá ń wà lẹ́yìn èèyàn ni wọ́n ròyìn torí pé jágbé à ń bọ̀ bí à ń bọ̀ àfáyé gan kìí pé wo àtẹ̀mí la sọ pé àdìdé o kọ̀sẹ́ náà lè sọ pàtó fúnra rẹ̀ àsìkò tó dáyé nínú wa àbí ẹ sọ fún wa pé àárọ̀ ìlàbí yìí o anẹ́gbẹ́ ìlàbí yìí o rárá sì kọjá náà bí oṣù yìí náà wọ́n ròyìn wa kọjá ẹjẹ́ amúra ọ̀ àwọn abẹ ọlọ́run bá tí dárí jẹ ẹ̀dá ó fi aṣínú àwọn tí ó dárí jù gbogbo àwọn afẹ́ táǹsì náà inú ẹ̀ náà ni àwẹ̀ táǹgbà ọlọ́run ọmọ pẹ̀lú wa lọ́wọ́ o. ọlọ́run ní òun ni áálẹ́mù ní gẹ́ẹ́bí ọba tó nímọ̀ ìpamọ́ ọ̀ṣà àádájẹ́ àti gbangba máa dábà wà máa ṣòrídà ó ń tá dáàrí àti ń taari ọlọ́run lórí ìmọ̀ gbogbo ẹ̀ wọ́n wọ̀ ní akíìmù lè làbí ọlọ́run ní ọba akíìmù tí ọ́nìkì ọba tí ó dájọ́ láàrin àwọn ẹ̀dá tó já ọba ọ̀jọ̀gbọ́n ní ọba gbọ́nà nídájọ́ àlẹ́kàbírù ọba tí ó gbòòrò wá nígbà tí nílẹ̀ àṣìyáhì kàṣọ́ ìrì hà nínú ọlọ́run ọba tó máa tọ́ka níbi ẹnìkan kan wá sí ìrìndè láà láti gba ilẹ̀ sí mi ọlọ́run ẹni tó ṣiṣẹ́ rí ọlọ́run ẹni tó ṣe kejì náà ọlọ́run náà tó ọ̀rọ̀ kan délẹ̀ o ọlọ́run wa tún fẹ́ gbé òwe àwọn àwọn ọkùnrin. àwọn òbí وإذ قال إبراهيم لأبيه آثر وتتخذ أصناما آلهة إني أراك وقومك بضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات السماوات والأرض وليقولون من المؤمنين فلما كان عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أبد قال لا يحب لآكلين ولما فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يأتني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس راجبة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم فلما أفلت قال يا قوم إني بريء مما إني أشهد وإني الذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الحمد لله رب العالمين الأكبر أكبر من ọrọ ìbúráìmà nínú Ayà ni ọjọ́ kọ̀kọ́ sọ fún a ní lọ́dún nípa ìbúráìmà níbi ìbúráìmà àti ìtàn rẹ ayẹ̀sẹ̀ kan Ah, níbi ìbúráìmà nínú Ọlọ́run sọ nípa ànábì ìbúráìmà nínú àmà. Ah, ọlọ́run ṣe dáadáa púpọ̀. ẹ rí pé inú sùúrà kan ọlọ́níwàlà gbọ́dọ̀ á fẹ́ náà ìgbọ́ra ìmọ̀ ń ṣìjà ní àwọn á fẹ́ ní Ọlọ́ni láti ìṣáájú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ta ìgbọ́nà lọ́rẹ ọgbọ́n. Abẹ́ẹ̀rẹ̀ rẹ̀ pé jẹ́kọ́ dáyé náà ni. Sórí bó ti dáyé báyìí, ẹsẹ̀ méjèèjì ló fi tẹ̀lẹ̀ báyìí. Ó sì sọ pé ó ní láàyè láàyè dàgbà wájà òun láti ọjọ́ náà ló sọ̀rọ̀ ó sì di ààrẹ léèrè ó ní mẹ́rọ̀ bí ó sọ mọ̀ pé ọlọ́run ti táná lọ mọ́ ṣáájú kó tó lásìkò rẹ̀ ọmọ ọgbẹ́ láti ìpìlẹ̀ ó ní ìyá àwọn ní mẹ́rọ̀ bí ọlọ́jọ́ yóò lò ń ó ní da wàmẹ́rọ̀ mú kìtà lọ́jà wọ̀ gan ní bàbá rẹ̀ ló dà ó tún sún nílé ó ní má ní wà rọ́gbù àbí ọlọ́wà dára báyìí ó ní má mú ìlú ó tún sún nílé lọ́wọ́ ní da ìyá rẹ̀ bá a ọ náà pé á ọlọ́run a á ọlọ́run ọ̀dá kọfíńtà lọ́dá. Nígbà tí bàbá rẹ̀ dé ìyá rẹ̀ ní ọmọ ìyé ma o. Ohun tó mú o. ولقد ya إبراهيم هداه من

Ibrahim Alilu láì nìjẹ ààyè ọlọ́run. Anábìwa Muhammad Abibu láì ọ̀rẹ́ ọlọ́run. Anábì Ìsá Kẹ́lìmọ́tì láì lọ́wọ́ ọlọ́run. Ibrahim ààyè lọ́lọ́run. Ọlọ́run wá ta àṣà náà. Ìyá

Nìta eh, ṣe iná ọlọ́pàá àgbáríkà si náà kó fún aláti. Ẹ̀ẹ̀ká a ní àwọn